ìnítere èjìtere ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò Miliki Express mo dẹ̀ lérò wípé ẹ ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn lọ́lọ́kanjọ̀kan tí a mú wá fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ a máa mú àlejò lóríṣiríṣi àwọn olóṣèré náà ni la máa mú wá fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ àlejò wa ti wà nílé agodo báyìí orúkọ àlejò wa tẹ̀lé ni ọ̀gbẹ́ni Ridwan Babalọlá olóṣèré ni wọ́n àti àwọn tó máa ń kó ìròyìn sí orí ẹ̀rọ ayélujára ọ̀gbẹ́ni Ridwan Babalọlá ẹ káàbọ̀ sí orí ètò wa ẹ káàbọ̀ sọ́kọ̀ òjepo ilé ńkọ́ ṣàlàfíà ni. ṣé dáadáa lẹ dé arákùnrin Ridwan Babalọlá ẹ jọ̀ọ́ ẹ máa bá wa kí àwọn aráalé pẹ̀lú èdè ìlú yìí gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé iléeṣẹ́ Orísun la wà ó di dandan ká àgùdọ̀ gbàgbé Orísun wa èdè ìlú yín ẹ bá wa fi kí àwọn tìyín nílé. ẹ kú déédéé àsìkò yìí o ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi orúkọ tèmi ni Ridwan Babalọlá Ọmọtọ́ṣọ̀ mo jẹ́ òṣèré mo dẹ̀ tún jẹ́ ọ̀kan lára àwọn tó wà lẹ́yìn ìtàgé eh, director ni mí ah, mo dẹ̀ tún máa ń ṣe àwọn nǹkan kọ̀rọ̀ sí afẹ́fẹ́ bíi blogs. Eh, ẹ ń ṣiṣẹ́ tíátà ìgbà tí ẹ ń introduce ara yín gbogbo ẹ̀ lẹ́dàálẹ̀ ẹni pé ẹ̀yin nìkan náà tún ni eh, àwọn tó máa ń ṣe ẹlẹ́yìn ìtàgé continuity akọ̀wé ìrántí ẹ̀yin nìkan náà ló tún ṣe blogger àwọn tó máa ń kọ ìròyìn ní orí ẹ̀rọ ayélujára ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe kó gbogbo iṣẹ́ yìí tí ò dẹ̀ ní yín lára. ẹ a kọ́ bẹ̀rẹ̀ láti ibì kan náà ni ìgbà tí a kọ́ ṣe a fẹ́ràn láti máa kọ orin bíi fuji láti ọdún two thousand ìyẹn ní ìkọ̀tún ìgbà tó yá tí mo ti ṣe tán ní secondary school pátá mo ti fìyẹn lẹ̀ wọ́n pe ah, kí ni mo fẹ́ ṣe because ní family mọ̀ọ́sí mi mo lè sọ pé wọ́n ní background entertainment díẹ̀ níbẹ̀. Hmm, hmm. Eh, alaji àyìnlá ọmọwúrà wọn jẹ́ family si mama tèmi ah. ní abẹ́òkúta ní ìtòkù náà hmm. and eh, ẹ̀gbọ́n mọ́mì mi náà òun náà ń ṣe fíìmù ní ìlú wọn ní eh, ìsẹ́yìn mọ́ làlátẹ̀ ọkọ̀ hmm. bẹ́ẹ̀ hmm. àbí mọ́mì mi náà àwọn náà ṣe díẹ̀ àwọn náà jẹ́ ọlọ́pàá mọ́mì tèmi náà ṣe bọ̀gbà tí dáàdì mi ò fún ọ ní táìmù pé àwọn ah, náà pé láti ṣe gbogbo yẹn wọ́n jùlẹ̀ so bí akínyẹ̀ ló wá wú èmi náà wọ́n pé ah ìgbà tí mo ṣetán secondary school bó àwọn mi sọ pé àwọn mi kí ní convention ní àwọn ò lè gbà kí lọ kọ́ iṣẹ́ tíátà because ìgbà tí dáàdi mi ti kú láti two thousand and five wọn ní pé ah, ẹ mo fẹ́ kí o kàwé ẹ tó bá kàwé ẹ fẹ́ kó di lọ́ọ̀yà àmọ́ kó máa ń láì láti máa jiyàn pẹ̀lú àwọn èèyàn mo ní ah mọ́mì lọ́ọ̀yà lẹ sọ bẹ́ẹ̀ owó mà ní láti lọ ṣe gbogbo ẹ̀ kí ni ok àwọn máa ràn mí lọ́wọ́ náà gbà tó dẹ̀ di stage kan mo ní ah, mọ́mì tí ì bá ṣe kí ni inú mi ò ní dùn hmm. ọ̀dẹ̀ ní ok kí ló wá fẹ́ mo di wọn títí títí wọ́n ṣàmúbi délé màmá kan tó ń pè ní Morenike Aláwọ̀sá Sulaiman hmm. eh, màmá èkó la máa ń pè wọ́n ní iṣẹ́ wa mi hmm. báyìí màmá ló wá sọ pé eh, Ridwan tó wá fẹ́ kọ́ iṣẹ́ yìí ìkan báyìí báyìí báyìí ló máa ṣe wọ́n ní ká wá sanwó fún ọmọ sanwó fún ọmọ sanwó fún nígbà tó yá tó di two thousand and eleven tàti lọ bá màmá màmá ṣàlàyé gbogbo nǹkan fún mi mo dẹ̀ ti sanwó fọ́ọ̀mù mo ti sanwó eh, id card wọ́n ti rẹ́gísítà mi gẹ́gẹ́ student wọn ní ibẹ̀ hmm. gbà tó di two mo rò pé ah, màmá sọ fún mi pé ọmọtọ́ṣọ iṣẹ́ yìí ó fẹ̀ gan àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n pọ̀ wọn náà ṣe kan tó máa dàbí pé ó dá yàtọ̀ hmm. nínú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ yẹn mọ́ ah, kí mo tún lè ṣe o wọn ní pé òkè àwọn máa láìpẹ́ jẹ́ director ìyẹn olùdarí ah, màmá kí ni yìí ṣé máa easy bẹ́ẹ̀ máa easy náà àwọn máa ń pè yàn kan bọ́ ẹ pé ọ̀gá mi nìyẹn Ọ̀nàgbọ́lá Aziz òun wà lára àwọn tó ń ṣe kíní sí ní ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé unifies that again hmm. so àwọn lọ́wọ́ kọ́ mi láti ṣe continuity yẹn láti two thousand and twelve hmm. gbà tó di two thousand and sixteen mo tún tẹ̀síwájú pé mo ti mọ continuity yìí wọ́n ti ń fún mi ní iṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èmi náà ti ń fi kàn sí àpò àmọ́ kínní náà wọ́n ní àwọn tó bá kọ́ tó bá mọ̀ dáadáa wọ́n máa ń tẹ̀síwájú wọ́n máa ń di olùdarí lóòótọ́ bí mo ṣe ní pé hmm. èmi náà fẹ́ di director máa ń lò kí ah, ni mo tún lè ṣe o mo bá tẹ̀síwájú mo lọ sí Boda Youth Center wọ́n wà ní Ìkòròdú náà ní ọdún 2016 ibẹ̀ ló ti kọ́ mi láti ṣe editing wọ́n kọ́ mi ní camera ìgbà tí mo ti ń ṣe yẹn lọ 2016 yẹn náà mo dá online tv kékeré kan kalẹ̀ mọ́ ní RBTV Gele One Babala TV ibẹ̀ ni mo ti wá òpó òkè jẹ́ kí n lọ ṣí blog tèmi náà bí mo ṣe ṣí blog nìyẹn ní two thousand. ẹ ṣe kó gbogbo ẹ̀ papọ̀ nìyẹn lẹ́nu kan láti ibi Fuji títí dibi tẹ́ ẹ ti torí ti gbé yín kaláwore màmá eréko màmá wa dáadáa tẹ́ fi ń kọ́ṣẹ́ ṣé àwa lè sọ báyìí pé màmá eréko ni ọ̀gá yín nídìí iṣẹ́ ẹ màá ní pé àwọn ni orísun ọ̀gá mi hmm. iṣẹ́ mi nínú orísun lọ́rọ̀ ọ̀gá pọ̀ ọ̀tọ̀ lọ́gá fújì ẹ ti fújì yẹn ẹ̀bùn tọ́lọ́run fún mi ni ẹ̀bùn ni mo pọ̀ lò díẹ̀ abẹ́ ṣe ń ṣe. ẹ ẹ mọ̀ kíní kan dùn mí nígbà yẹn àwọn èèyàn tí wọ́n súnmọ́ mi tán jẹ́ bí àgbà sí mi gbogbo nǹkan ni wọ́n support mi wọ́n pé bóyá mo kàn fi ń ṣe ọmọdé ni pé bóyá lọ máa lọ sí school yàrá ìpínlẹ̀ ilé nǹkan tó ń kọ fújì káàkiri àwọn ọmọ ta ló ń kọ fújì lọ máa ń fi wọ̀n àmọ́ mo dúpẹ́ fọ́lọ́ náà pé alihamudulilayi ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ mo lérò wípé ẹ ń jẹ̀gbádùn bí a ṣe ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́ nígbà tí a bá padà dé ètò ń tẹ̀síwájú ní ìṣẹ́jú àáyá à ń bọ̀.